sójà yìnbọn pa ọlọ́kadà alùpùpù kan bẹ́ẹ̀ ló ṣekú pa ìyá ọlọ́mọ àti ọmọ rẹ̀ nítorí igba two hundred naira owó àbẹ̀tẹ́lẹ̀ nípínlẹ̀ niger ó mà ṣe o ọlọ́mọ wàá gbà wá níṣẹ́ láriwo sọ nílùú kan lágbègbè ìjọba ìbílẹ̀ bọ́gú nípínlẹ̀ niger pẹ̀lú bí sójà kan ṣe yìnbọn pa ọlọ́kadà alùpùpù tí ọta ìbọn náà lọ gba inú ikùn ọlọ́kadà wọlé sódì kejì ìyá àti ọmọ rẹ̀ tí í ṣe èrò tó gbé sẹ́yìn. àwọn olùfarakásá ọ̀hún ló ń darí padà lọ sí ilé láti ọjà bàbánà èyí tí wọ́n máa ń ná lọ́sọ̀ọ̀sẹ̀ lásàálẹ̀ ọjọ́ ajé Monday arábìnrin ọ̀hún ló ń lọ ra ohun èlò ní ọjà náà ṣáájú kí ó tó ṣe kòǹgẹ́ ọlọ́jọ́ ní ojú ọ̀nà àbálọ sí ọjà ọ̀hún. sọ́jà ọ̀hún tí ìṣẹ̀lẹ̀ burúkú náà ti ọwọ́ rẹ̀ ṣẹlẹ̀ ni wọ́n sọ pé ó dá ọlọ́kadà náà dúró láti gba owó tí ó tó igba two hundred naira owó rìbá owó àbẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ ọlọ́kadà náà. gẹ́gẹ́ bí ohun tí àwọn ènìyàn àdúgbò náà sọ ni pé àwọn sọ́jà ọ̀hún ni wọ́n ti máa ń ṣe bẹ́ẹ̀ gba owó rìbá owó àbẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ àwọn ọlọ́kadà alùpùpù tó ń lọ tó ń bọ̀ lójú ọ̀nà náà. ẹnìkan tí ìṣẹ̀lẹ̀ náà sojú rẹ̀ tí ó sọ fún àwọn oníròyìn bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣe ṣẹlẹ̀ sọ pé nítorí ọkùnrin ọlọ́kadà náà kò san owó àbẹ̀tẹ́lẹ̀ tí wọ́n máa ń gbà ló fa àríyànjiyàn tó mú kí sọ́jà náà yìnbọn lù wọ́n. àwọn ọmọ ológun tí wọ́n fi ránṣẹ́ sí agbègbè bàbá láti máa dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn ló tún ń ṣe bẹ́ẹ̀ yìnbọn mọ́ ènìyàn mẹ́ta nítorí igba two hundred naira owó rìbá. ó kù díẹ̀ kí àwọn ènìyàn náà wọ inú ìlú babana ní òwúrọ̀ ọjọ́ ọ̀hún ni àwọn ọmọ ikọ̀ ológun náà dá wọn dúró béèrè fún igba two hundred naira lọ́wọ́ wọn ní ibùdó àyẹ̀wò ìyẹn check point. nígbà tí wọ́n ń darí padà bọ̀ láti ìlú babana náà padà lọ sí ngangi ní benin republic ni àwọn ọmọ ikọ̀ ológun ọ̀hún tún ṣe bẹ́ẹ̀ béèrè fún igba two hundred naira mìíràn láti ọ̀dọ̀ wọn tí wọ́n sì kọ̀ láti san owó náà ìyẹn ló yọrí sí bí sójà ọmọ ológun kan nínú àwọn ikọ̀ ológun náà ṣe ṣínà ìbọn bolẹ̀ tó sì yìnbọn mọ́ àwọn èèyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lórí ọ̀kadà alùpùpù ọ̀hún lẹ́sẹ̀kẹsẹ̀ ọ̀dájú ìkà olùgbé náà tí ó bẹ̀bẹ̀ pé kí wọ́n forúkọ bòun láṣìírí sọ fún àwọn oníròyìn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ikọ̀ ológun ní agbègbè Benin Republic nígbà gbogbo ni wọ́n máa ń dá àwọn dúró tí wọ́n ó sì máa béèrè fún igba two hundred naira lọ́wọ́ àwọn ó ṣàlàyé síwájú sí i pé nígbà tí àwọn olùfarakásá ìṣẹ̀lẹ̀ náà ń darí padà bọ̀ láti ọjà ó ní sójà kan náà tó dá wọn dúró nígbà tí wọ́n ń lọ sí ọjà náà ló ṣe bẹ́ẹ̀ tún béèrè owó lọ́wọ́ ọkùnrin ọlọ́kadà náà nígbà tí wọ́n ń darí padà bọ̀ láti ọjà tí ọlọ́kadà alùpùpù ọ̀hún sì kọ̀ jálẹ̀ láti san owó náà fún àbí ọkùnrin sójà náà tí ó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ aburú ọ̀hún ti jẹ́ fífi gbòòrò òfin gbé báyìí tí wọ́n sì ti mú lọ sí ibùba ikọ̀ ológun two hundred and twenty-one battalion tí ó wà ní Kainji níjọba ìbílẹ̀ Bogu lẹ́yìn ìpè olórí agbègbè náà sí àwọn aláṣẹ ológun gẹ́gẹ́ bí ìròyìn tí a gbọ́ ni pé obìnrin náà àti ọmọ rẹ̀ jẹ́ pé ọlọ́jọ́ lójú ẹsẹ̀ nígbà tí ọkùnrin ọlọ́kadà náà sì ń gba ìtọ́jú ní ilé ìwòsàn kan nílùú benin republic bẹ́ẹ̀ ni ẹlòmíràn lágbègbè ọ̀hún tún sọ pé fífi gbòòrò òfin gbé sójà àti ìdásí olórí agbègbè náà ló pẹ̀tù sí dídá aáwọ̀ ìjà sílẹ̀ láàrin àwọn ọ̀dọ́ àti àwọn ikọ̀ ológun lágbègbè náà ẹni tí í ṣe alága ìjọba ìbílẹ̀ bọ́gú nípínlẹ̀ niger alihaji sulaiman yarima náà fìdí ìṣẹ̀lẹ̀ aburú ọ̀hún múlẹ̀ fún àwọn oníròyìn pé obìnrin àti ọmọ rẹ̀ tó jọ́lọ́run nípè ìyókù ara òkú wọn ti jẹ́ gbígbé lọ sí benin republic ó ní ìfimúfínlẹ̀ àti ìwádìí sì ń lọ lọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀ aburú náà sójà yìnbọn pa ọlọ́kadà alùpùpù kan bẹ́ẹ̀ ló ṣekú pa ìyá ọlọ́mọ àti ọmọ rẹ̀ nítorí igba two hundred naira owó àbẹ̀tẹ́lẹ̀ nípínlẹ̀ niger èyí ni ìròyìn gbéyẹ̀wò tó ń dé sétígbọ́ àti sójú ìwòran yín látòrí móhùnmáwòrán orí ẹ̀rọ ayélujára ìkànnì drive tv ẹ lè fi èrò yín ṣọwọ́ sí wa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 driving you around the world.